والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله تعالى فصلا في نبيه صلى الله عليه وسلم فيما يقول من رأى ما يعجبه من أهله وماله منه إدام لقوي قل ما بيت على الإخوة نقوى كمي لنا محمد صلى الله عليه وآله وسلم nípa ẹni tó yẹ kéèyàn sọ nígbà tí èèyàn bá rí tó jọ lójú tó dáa lára ìyàwó rẹ̀ ìlara dúkìá rẹ̀ nítorí pé ọlọ́run tó ẹlẹ́dàá wa ó máa mú kí èèyàn ó rí nǹkan tí ó dùn àti ọjọ́ lójú bóyá lára ìyàwó bóyá lára owó rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àmọ́ wa ti ṣe tó bá rí nǹkan tí ó jọ lójú yàn yóò mọ wá wò pé òun ló tó báyìí tí ọba jóun ta ló lè nírú nǹkan báyìí ta nírú nǹkan báyìí lè tọ́ sí látàrí yíya wọn kí yíya yọ kọ̀rọ̀ nǹkan dàní ọ̀wà bàjẹ́ tontori ẹ̀ èèyàn láti máa irú àwọn ìlànà tó dáa tó dáa báyìí ilé lọ́lọ́run bá fún ẹ kọ́ wá wọnú ilé rẹ dípò kọjá ní sísè ibi ó gbà fọlọ wà ń tẹ̀lé garagara wọ́n á sọ ìpàkọ́ sẹ́yìn wọ́n á fọwọ́ dákàrà yìí tó wọ̀ náà kò lè má jẹ bẹ́ẹ̀ wàá lọ ọdún gbọ́ọ̀rọ̀ àti mẹ́tẹ̀ẹ́ gbọ́dọ̀ ga àwọn olùdíje wọlọwọlu mọtò wọn wúra rẹ kí mọtò tẹ ma ṣe ọlọ òkè ma ṣe ọlọ òkè ti dáńpọ náà kí mọtò tó ń tẹmọ àwọn gbogbo mọtò àwọn ẹyọ gbogbo ọmọlanke ee subhanallah owó ìyàwó rẹ ó ti bó ti dáa tó ó wá wó ìyàwó ẹ lórí rẹ tó gbogbo ní nǹkan báyìí ẹni kété ìbá gbé yẹn bá mọ lọ tí ìbá gbé yẹn máa gba tó lọ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ gbèsè ayé ìmọ̀ dà kí ni lànà anábà nípa kí náà máa ṣe wa lójú tó dáa lára ìyàwó أنس ابن مالك رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم ما أنعم الله أبي لا تضع أنس أنس صيفي ما أنعم الله على عبد نعمة في أهل ولا مال أو ولد فيقول ما شاء الله لا قوة إلا بالله فيرى فيه آفة دون الموت وقد قال تعالى ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله ìwádìí sì yàn ọ̀fẹ́ sẹ́rin àdéhìí yẹn ó ń sọ ike ọlọ́run ọba ò ní ṣe ìbẹ̀rẹ̀ afẹ́rù kan lára ìyàwó àbí lára dúkìá ìdáǹkè dúkìá ìdí haúsá ni tòlédè yorùbá owó. lára owó rẹ̀ lọ́dọ̀ owó náà lédè yorùbá kò túmọ̀ sí pé tá à ń ná lásán gbogbo ń tẹ́ ẹ ní tọ́jú owó tá a lè ná àbí ń tá a rà tó náà lè yí padà sówó náà ni yorùbá ń pè ní owó tó dúkìá yẹn gbólóhùn tí wọ́n yá látọ̀dọ̀ haúsá ṣùgbọ́n owó ọlọ́run bò ní ṣe ìdẹ́ra kẹrù náà wá sọ pé máṣá Allah ohun tọ́lọ̀ ń fẹ́ lélẹ́yìí o ohun tọ́lọ̀ ń fẹ́ lélẹ́yìí o ọlọ́run ló fẹ́ bẹ́ẹ̀ ló jẹ́ kí n ní la quwwata illa billah èmi ò jẹ́ ní agbára kan àfi tọ́lọ̀ tó bá yẹ lágbára tọ́lọ̀ fún mi ní lágbára tọ́ta ìyẹn ní kékeré ti agbára mi ló mú mi ní ọlọ́run ọba ló fún mi wọ́n ní kí yẹn bá sọ bẹ́ẹ̀ èèyàn ní rí aburú kan lára dúkìá yẹn kò ní rí aburú kan lára ìyàwó yẹn kò ní rí aburú kan lára ọmọ yẹn àyà àfikọ́jọ́ kú ikú nìkan ẹni tó lè ṣe wọn àmọ́ ẹ̀dá mi kò lè ṣe wọn dáhùn pé kí ọlọ́run ti kádàrà fún gbogbo yẹn lówó. ó ní Anas ló ń sọ̀rọ̀ yẹn pé tá à lọ́bi sọ̀rọ̀ bá a ní sọ̀rọ̀ náà ti sọ pé wàlẹ́wùlẹ́ إذ دخلت جنتك قلت ما شاء الله la quwwata illa billah ìgbà tí èèyàn méjì ẹgbẹ́ oko wọn ọjọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn omi kan náà ìní oko yẹn mu ṣùgbọ́n àǹfààní àti èrè tó jáde nínú oko yìí ọ̀pọ̀ ju eléyìí lọ bẹ́ẹ̀ni títí ẹ wá tún sí ń dámárá wọn á wọnú oko tiẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ti fáàrí ó bẹ̀rẹ̀ sí ní ti kùkẹ pé èmi mọ tó báyìí èmi ni mo ẹ. so wọn á ní à ń sẹ́yìn fún ọ̀sán náà ní fi máa ṣe ọ̀pọ̀ làkú wọjá ìlàbílà ìgbà tó láti sọ bẹ́ẹ̀ ọlọ́run gbogbo òkú rẹ̀ jẹ́ gbogbo àǹfààní gbogbo èrè tó àánú òkú rẹ̀ so eléyìí ọ̀nà tó gbà á kò fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n láti àyà kúránì tó fún alẹ́ wípé ìyẹn tó bọ̀rọ̀ ti wá gbọ́dọ̀ àná kò máa yà kúránì yà á yà kúránì ó sì kọ́ alẹ́ kọ̀ gbogbo tá a bá ní tá a wá rí tó dùn máa wà tọjọ́ wa lójú àní máa sọ̀sọ́kùsọ àti ní máa wíwì kú kí láà wí máa ṣá ọ̀mọ́ láàbù wọ́tẹ́ ìlà ilé ìjọba ìdí ìnù ta sọ pé inú tí máa gba ojú kojú náà nítorí ojú bá rí nǹkan tó dáa tí kò kó fojú gbàjẹ́ fún wa kí ló náà sọ máa ṣe ọ̀pọ̀ lọ́sùn wọlé nílẹ̀. bàbá wa rẹ nìkan kọ́ tọ́lọ̀ ń fàdánwò sí àdánwò sí lára rẹ̀ kó dàbí rùn àdánwò sí nínú ọpọlọ rẹ̀ ọjọ́ wẹ̀rẹ̀ àdánwò sí nínú ẹ̀sìn rẹ̀ ọjọ́ káfíìn ògbélé yàdánwò sí kọlọ ọba wọn ti ṣe wá ẹni tí a bá wá rí tí ọ̀kan nínú àwọn àdánwò yìí bá ṣe ní láàmà wí táwọn pé à ìwà yàtọ̀ ìwà yàtọ̀ títí wọn ẹ̀yìn wò ẹ̀yìn wò tí wọn náà lọ fọ ara rẹ̀ pọ̀ tiẹ̀ fúnra rẹ̀ torí ẹ̀ sábà nìkan tó lọ ń fàdá òsè ó wá nínú hadith látọ̀dọ̀ anábì Muhammad sallallahu alaihi wa sallam onímọ̀ mi rọ́jò رأى مبتلى فقال الحمد لله الذي عافاني مما ابتلاك به وفضلني على كثير ممن خلق تفضيلا إلا لم يصبه ذلك البلاء كائنا ما كان حديثي هم في الإمام الترمذي في منه في ذاته ọjọ́ àdéhùn tó ṣe pé ọ̀sẹ̀ tẹ̀lé lọ. ìjẹ́sílẹ̀ ìbáyé wa ajá yìí pé wọ́n ní tá a bá rí ẹnìkan èèyàn ò ní rẹ́ nìkan tó lọ ń gbàdánwò sí. àti sọ gbàdánwò yẹn kì í ti pé lára lásán kì í ti lára ọpọlọ lásán. وكذلك من ابتلي بالكفر والشرك bẹ́ẹ̀ ni tẹ́ bá rẹ ni tọ́lọ̀ ń dánwò pẹ̀lú pé kèfèrí ni ẹ̀rẹ́ ni tọ́lọ̀ ń dánwò pẹ̀lú pé ọ̀sẹ̀ bọ́ ni àdáwò ńlá ni àdánwò lánì kí lẹ́yìn ọ̀sọ̀ alhamdulillahi alladhi aafani mimma ibtalaka bihi gbogbo ẹ̀yìn tí ọlọ́run ọba ni o ọba tó ń là mí nínú tó fi sàdánwò fún ọ gbogbo ẹ̀yìn tí ọlọ́run ọba ni ọba wo ọba tó lè mí nínú tó fi sàdánwò fún ọ. وفضلني على كثير ممن خلق تفضيلا tó sì wá fún mi ní àjùlọ lórí púpọ̀ nínú ẹ̀dá tó dá ní àjùlọ tó hàn tó fún mi ní àjùlọ lórí púpọ̀ nínú ẹ̀dá tó dá ní àjùlọ tó hàn tọ eléyìí báyìí wọ́n ní tí a bá ti wí bẹ́ẹ̀ lam yusuf dhalika al-bala' wọ́n nírú àdánwò yẹn ò ní ṣèyàn ka'inan ma kan èyí yòówù àdánwò yẹn lè jẹ Ọlọ́run bò ní ti ṣèyàn yẹn ni pé tí bá ti wí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé bàbá rẹ̀ ní tọ́lọ̀ ń padà wò sí tètè pa àmà rẹ̀ tètè pa àmà sí rẹ̀ tètè pa sílẹ̀ ó wá nínú àdéhùn kan ṣùgbọ́n àdéhùn náà pè sẹ́yìn wípé èèyàn onítẹ̀nìkan ti yẹ̀yẹ́ láyé lórí àdánwò kan tọ́lọ̀ ń pè bá àyàfi kọ́lọ̀ ń fi irú rẹ̀ ṣàdánwò fún yẹn náà kéèyàn tó kú láyé ṣùgbọ́n àdéhùn yẹn ọ̀fẹ́ sẹ́yìn ẹ̀rú wa ń bà wá. kọ́mọ lọ jẹ́ pé irú rẹ̀ lè tẹ̀. kọ́dà àwọn olùmọ̀tán kọ àwọn tíra wọ́n sàlàyé pé àdí ìyẹn ó tilẹ̀ jẹ́ pé kò fẹsẹ̀ lẹ̀ irú rẹ̀ ń o. ìjọba bá fẹ́ nìkan sí ẹ̀yẹ lórí àdánwò kan tó lọ́n fi bá náà múra náà ní kú ṣáájú tó fi kíkẹ́ ìyẹn wá ní ìrìn rẹ̀ jẹ wọ́n fẹ́ẹ́ tún pa àwọn èèyàn lẹ́yìn ọlọ́run bá tẹ̀ kájú kó tó mú yẹn ọlọ́run tí òkú káta àwọn dòǹgárì kó tó ráyàn kù èèyàn náà bá lápúlẹ̀ exactly bẹ́ẹ̀ tó ń tẹ̀sẹ̀ orí lẹ́sẹ̀ èèyàn náà dá ọ̀tá àbí ọ̀tá torí ẹ̀ ẹni pé ọlọ́run sọ fẹ́ẹ́ tó bá fẹ́ẹ́ fi ọ̀sẹ̀ yẹ̀yẹ́ ni kí ẹ yìí ẹ̀yin náà ẹ padà join the queue láìpẹ́ torí rẹ̀ èèyàn gbọ́dọ̀ rẹ̀ nìkan sádàáwò ṣe kó fi ṣe yẹ̀yẹ́ àdéhùn èèyàn kẹsìrẹ́ ni lọ ṣùgbọ́n ẹrù ń bá wa kí wùrọ̀ ọmọ màá tẹ̀. bákan náà kẹsàn-án lọ́nà ti ṣe yàn àdáwò kò lè rí nǹkan ní ìkankan mọ́ olójú kò mú ọ lọ wọ́n á ti ṣe yẹ̀yẹ́ lórí àdáwò ó súnmọ́ ọjọ́ pé kò ní pẹ́ kò ní dínà ọ̀nà ọ̀padà dẹni tí ń fẹ́ wọ́ ọ̀padà ti gbé wírí torí ẹ̀ tàbá rẹ ní dáadáa wò sí Islam pa wá ọpẹ́ ni fún Ọlọ́run tọ́lá mi níbi tó fi sàdáwò fún ọ tó wá fún mi láti lọ lórí púpọ̀ nínú ẹ̀dá tó dá láti lọ tó ṣe kí ni tọ́hàn ìyẹn sì máa bẹ lábẹ́ àbọ̀ Ọlọ́run òní fàbúrú lé lẹ́yìn fìyà alẹ́ púpọ̀ jama alẹ́ tayọ ká máa fìyà ṣe yẹ̀yẹ́ ẹni tó ń fi ṣe yẹ̀yẹ́ o lè má ti kú mbẹ tí wọ́n padà dẹni yẹ̀yẹ́ tí wọ́n wá di pé nǹkan ní fìyà ṣe yẹ̀yẹ́ fìdíyàn tó fìyà ṣe yẹ̀yẹ́ àdáwò ńlá tí ò lérò lè tẹ̀lé tó yẹ pé kò sì ní bọ́ ẹni tí wọn fi ṣe ẹyẹ o lẹ́sẹ̀kẹsẹ̀ wọn àlùkò ń fi ọrẹ ẹ wò bọlọ ṣe ṣe ṣe gbèjẹ ẹ wò bọlọ ṣe gbèjẹ wọn fi yẹn ṣe ẹyẹ torí bó ṣe rí Ọlọ́run sani kárọ kárọ sani bára ti sáta ìsára rẹ kó ṣubú lulẹ̀ tó ṣubú tó ṣubú lulẹ̀ lọ́wọ́ adìpọ̀ lè dá pàgbé má olè dẹ́sẹ̀ gbé má ó lè kú tàbí ńgbà mi àdáwò mi gan ó burú ju kéèyàn ó kú lọ pẹ̀lú pé tó bá kú ní ìsìn tí gbogbo ara lé yín sinmi alhamdulilayi pẹ̀lú kó o kú kó o sì sẹ́mi gidi wọ́n ń lu ọ̀ka ni kò di àdìká láti ibìkan síbi kan wọ́n ń di ọ̀ka ṣe àká inú àwọn fámìlì rẹ̀ tó bí ọba kó kú jáde wàhálà ẹ̀ pọ̀ subhanallah torí rẹ̀ ẹ̀rín onítùmọ̀ lọ sí nígbèsè ayé àwọn làkà ìyẹn gbọ́dọ̀ fi kọ́ra kó fi ba ara rẹ̀ jẹ́ ẹni kìnnìkan tó bá sá ti tẹ́lẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ kọ́lé ilẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ kẹ̀kẹ́ ìrọ̀ tẹ́lẹ̀ ayé àdáwò yìí ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ ẹ rí sí àdáwò ṣe yẹn pẹ́yọ́ kọjú àdáwò ṣe pẹ́yọ́ di aká àdáwò ṣe pẹ́yọ́ da títí àdáwò ṣe pẹ́yọ́ di ayaya tí ò lè sọ̀rọ̀ bóyá ó darọ wọn àbí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ẹ̀yìn ìgbà tó délé ayé lálàáfíà làdánwò sí àwa náà lára àníbi ká jùlọ bí bàbá àtìyá wa léèrè kété bẹ́ẹ̀ ṣe bí mi nì náà ọ̀pọ̀lọpọ̀ àdáwò ní bákàlùkù fara fẹ́ra báyìí sọ́kèké ṣe bí bàbá àtìyá wa ṣe fi wà àdáwò yóò wà nípò fún alẹ́gbẹ́ pamọ́ alẹ́gbẹ́ pamọ́ alẹ́gbẹ́ pamọ́. títí tí ó fi di etí òní ṣe gbé pamọ́ ṣé àwa ní ẹjọ́ kàtà lè fi ọlọ́ọ̀ni ìwọ ọlọ́ọ̀ ó sì máa mí ó ṣe gẹ́gẹ́ bí yorùbá lẹ́nu ọmọ rẹ̀ pọ̀ lẹ́kọ̀ọ́ ọmọ sọ ìwọ̀n balẹ̀ rìn máa torí pé ẹnìdá ti ṣe ẹ lónìí ọmọ lè di lọ́la padà ẹni tí ọmọ fà wá ṣe yẹ̀yẹ́ ó sì jẹ́ pé yẹ̀yẹ́ tí ń fà wá ṣe kò ní bírì lọ́tù tí ọ̀dà fún tiwa ló bírì lọ́tù tí ọ̀dà torí pé wọ́n ní ẹni tó kọ́kọ́ ṣe àbòsí làbòsí rẹ̀ burú jù ẹni tó kọ́ ṣàbòsí làbòsí jẹ́ burú òun náà tí wọn fi ọ ṣe ẹyẹ tó fi ọrẹyìn náà ní ìsìn yìí báyìí á pè é tó náà ṣe tó bá yẹ kó ń lọ kókó ṣe bẹ́ẹ̀ ní kọjá àmọ́ ní ìsìn náà ṣe gẹ̀ẹ́sán yìí ṣàyìn náà àkọ́bẹ́tún kàá kébó bí mísìlẹ̀ máa rú kébùtún bẹ́ẹ̀ wọlé ìṣọ́bọ̀tún lọ́wọ́ xeyìrò lè sọ̀rọ̀. torí ẹ̀ gbàmí àdáwò tó ṣèyàn kéde kó kọ́ lójú kéde kó ọmọ tó jẹ́ pé first class ló máa ń gbà kọ́dà bí ọ̀kàwé ọlọ́run ti fò ń ṣe kòńgẹ́ débẹ̀ lọ́tẹ̀ yìí kì í tiẹ̀ ṣe pé bóyá ó ní kárí òbà kan kárí òbà méjì wọ́n á ní kárí òbà mẹ́wàá ẹni tẹ́ kọ́ à àyìnbá yìí ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́lọ́ àyè tó yẹ kí ẹ ní mọ̀bí dáadáa wò èsì wa ó ti kàá kàá kàá kàá kàá kàá. wọ́n sì tún ṣe ìwádìí àwọn rẹ̀ olùkọ́ yìí gbé wọ́n rí i pé tó kọ́ náà wọ́n ẹ̀yàn wa da ayẹyẹ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yẹ́ ọlọ́mú báyìí ókè ńgbà tó lọ́mú kí ló mọ̀ ẹ́ méjì ló mọ̀ ẹ́ torí ẹni tó ń fìyàn lónìí kọ́ rọra di ọjọ́ tí wọ́n fò náà yàrá ti tí wọn máa bọ àgbo tó wọn máa bẹ wù fẹ dura yín o tọ̀hún káwọn tí wọn náà ti ṣe ẹ lónìí àwọn náà tó tó wọn ti ṣe kí ni wọn fi para níjọ́ tí ìjẹ náà bá dé ńkọ́ wọn á ṣe sùúrù. Ànábì Nuhu alayhi salam ìgbà tí ń sọkọ tí omi táwọn èèyàn rẹ̀ fi ń ṣe yẹ̀yẹ́ dájú pẹ̀lú àti kọjá gbọ́dọ̀ rẹ̀ gbọ́n ah, àwọn tó ń ṣe gbẹ́gbẹ́gbẹ́ kó yọ ọdún gbogbo ètò ìgbòrògbòdò lọ màálẹ́kùn min kọlọ́n allah nìkan nìkan máa rẹ̀ lọ́lọ́ mi tọ́tọ́ láti sìn lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń yóò péjọ lẹ́yìn lọ́wọ́ ẹ́ kó sàkóso bó ṣe kàn yín báyọ̀ ọmọ àjọ. anabi nuhu alayhi salam ni in tasxaru minna fa inna nasxaru minkum kama tasxaru. ẹ bá ń fa àti ẹ̀yẹ lónìí ọjọ́ táwọn náà fi ṣe ẹ̀yẹ ńkọ́ ọ̀pọ̀. ó sì gbogbo wọn pátápátá ni wọ́n ẹni tó ẹ wá wo yẹ̀yẹ́ ẹni tó wọn jù sẹ́ni tó kúkú burúkú torí ẹ gbàdánù bí wọn Muhammad sallallahu alayhi sọjagun Badr tó forí àwọn kèfèrí tí wọn dáhùn sínú kúlẹyìn nínú kòtò ńlá rágàdì àlejò wa pè wọn lọkọ kalagbẹdẹ ọmọ alágbẹdẹ tó ti bá ń tó lọ sí ládé nǹkan níyà pàdé lódodo tàbẹ̀dù ọmọ adóòlà tí wọn náà ti báyà tẹ pàdé àdéhùn ọlọ́run tí wọn bá pàdé kódò lónìí. a àwọn sọ̀hábà ní kóòlù ti máa bá àwọn èèyàn kan sọ̀rọ̀ náà ti dòkún bèbè. ẹ̀yin ọ̀gbọ́n tí mo bá wọn sọ ti báwọn náà ṣe ń gbọ́ lọ àwọn ọ̀kan lè dáhùn mọ́ ni. táwọn kéèkì ẹ̀yẹ tó tó léyìn òní. ok ìdíwọ́n náà bá àwọn mùsùlùmí ṣe ẹ̀yẹ wọn ó ńgbà tí wọn pa wọn tán táwọn ti dòkú mbètè ànábì wa pè wọn pé wọn àbòjá tó ti bá ń tọ́lọ̀ ń láti ọkàn pàdé lódodo torí ti rí o ọlọ́run lá pa yín àti pa yín hmm, bẹ́ẹ̀ náà bá ti ń pàdé jahannama ha wa bi'sal masir náà jahannama tí wọ́n wọ̀ nù olóburú jù níbi tí padà sí ká sọ́ra fún mi máa fa àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ ká sọ́ra kò sẹ́ni tí àwọn aláìlórí lọ́wọ́ èsì ṣe yẹ̀yẹ́ wọ́n á ti rí bàtà òun kan sẹ́ni kan báyìí wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ ọlọ́wọ́ bẹ́ẹ̀ lé dáa wa fún mi kì í sọ bá a kà ọlọ́run ti máa fìyàn lẹ̀ títí téèyàn ó ti gbàgbé kò ń serú ẹ̀ ní tèèyàn náà bá dé gba títí náà bá dé ó sì sojú ẹni téèyàn fi ṣe ẹ̀yẹ ọmọ àwọn agbẹtọ èdè bá ní ayẹrí o sùúrù là fi gbà o tó kólọ́ àtàkì tìbí tó àtàkì tẹ́lẹ̀ ìjẹlu ìjẹmbẹ. bákan náà wọ́n ní máa yọ kúlù hù màláṣẹ́kọ́tù hù péyàrá kí lẹ́ni tí ìmáa kí ni ẹni tí ọkàn rẹ̀ rọ̀ mọ́ wípé ohun asán lásán kan mà lè lápá lára òun kí ni ọmọ wò ọkàn rẹ̀ ọ̀rọ̀ mọ́ pé ohun asán lásán kan ọmọ lè lápá òun kí ni ọsùn wọ́n mà ní lápẹjù wọ́n mà ní èyí máa wẹ ọ̀sẹ̀ lọ́jọ́ sátidé àjọ ọjọ́ àlàgbà wọ́n sì ní kí èèyàn máa ń wẹ́ o alìsìkì rẹ̀ ló ń wẹ́ dà. wọ́n mọ̀ ní bẹ́ẹ̀ bá wà sí pọ́ńtì òsì tí ń lọ ọbì kan kọ́ padà lẹ́nu tòró de ńkọ́ kò ní í dáa. wọ́n mọ̀ ní wọ́n sẹ́ tá a máa fi wẹ̀ á tá a máa fi fọ̀ á máa gbọ́dọ̀ fi wẹ̀ wọ́n mà ní ìyàwó àtọkọ wọ́n gbọ́dọ̀ mọ fọ́sẹ̀ gánà tẹ̀gàn gánà wẹ̀ wọ́n mà sọ pé jíjà nǹkan wọ̀ ní àbájọ fara po àtìkì rẹ̀ mà ní lọ́ọ̀ wọ́n mà ní ogbẹ́ lóríṣiríṣi lórí pé tó bá ti pọ̀ ọpọlọ tiẹ̀ náà máa sọ pé ẹ wọ́n máa wí wọ́n máa sọ wọ́n máa wí wọ́n máa sọ pàápàá wọn ti gbá àwùjọ tọ́tọ̀ sí dáadáa nípa tòwí tó bá ti fẹ́ àgẹgbẹgbẹ mẹ́tẹ̀ẹ̀dá rẹ o mẹ́tẹ̀ẹ̀dá rẹ o wọ́n ẹni tó bá ní kò ní sẹ́yọ́ mẹ́tẹ̀ẹ̀ ló láti àgbẹ̀ lápẹjúwe wọn náà ti sọ pé kéde irọ́ lásán wọn kà sọ̀rọ̀ àwọn irọ́ lásán wọn bá máa wẹ̀ ọwọ ẹsẹ níjọ sátidé ọwọ ẹsẹ níjọ làrúbá àtọjọ rẹ ọba ni pé owó ọ̀dà owó ọmọ ẹsẹ ọ̀sán wàhálà náà sá ní gbogbo gbà tó o fẹ́ wọn lọ bẹ̀rẹ̀ sí pé ókè ókè I will not tell anybody but màtíǹsì hmm, máa ń lòlù tó wàá ti jọ sátidé àti làrúbá ọkàn dábí ara lọ́ba jáde ẹ tètè ẹ ẹ ní òun kọ́ ń kọ́ ń kọ́ ti lónìí tó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́ba ni pé comply ó náà ti sọ tó ń bá ń lọ bìkan lóòótọ́ tó ń bá pẹ́sẹ̀ oṣù nínú kí ẹni tó ń lọ bá kọ́ fadúró ìbọ̀ sọ pé òun ò rí òun rí ẹ̀ kí ló wá gbé yín wá sẹ́mi òfin lápọ̀ntmẹ́ẹ̀ why are you coming now why are you doing this? òkú tó ń bá ti kọ̀ ṣùṣù ń àpàdà rí. wọ́n ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ fi ń fọṣọ àgbọ̀dọ̀ fi wẹ̀ àrísìkì owó rẹ̀ à gbígbà tó ń fọ dánù nù ìjọba ni ọ̀dà gbogbo ọ̀sẹ̀ tá a máa dín ní ìfọ̀sọ̀ àmì ìwẹ̀ irọ́ la ẹni tí irú rẹ̀ bá ṣe Ibn Mas'ud radiyallahu ni ó ní kò sẹ́nìkan nínú wa irú nǹkan yẹn léwu táwọn ìbá ti ń sọ tó máa ti ń sọ ó ní kò sẹ́nìkan nù àfi kírú ìgbàgbọ́ sí ohun asánlásán yẹn kọ́ fẹ́ ṣe ṣùgbọ́n lọ́wọ́ bá máa bá wa ti ó túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ bọ́lọ̀ dúró ní gidi èèyàn gbọ́dọ̀ bọ́lọ̀ dúró ní gidi tẹ́lẹ̀ náà tani jàǹká wọ́n máa yí la ẹ̀rọ bẹ̀ bá wà lò tani jàǹká wọ́n máa yí la náà ẹ̀gbá ayan àbẹ̀yẹn tẹ́lẹ̀ ẹranko kí ló ń fẹ́ fi jàǹká àní ẹ̀rú dáadáa tani jàǹká wọ́n máa yí la.

iná mọ́lẹ̀ yóò tọmọdé bá ti dá káwọn kẹ́ ọ́ pọ́n kínní dànù ní tó tó kí lọ́ọ́ wá débi kọ́dọ̀ wọn máa wá aláǹtakùn nílé olówó níbẹ̀ kékeré no road ṣùgbọ́n lé àwọn àyùwà náà à <laughs> so wọn á ní pẹpẹ jàǹkáwọ gbagba ẹ sórí náà ní ilé ọ̀hún ẹ láì ní náà ní tẹ́lẹ̀ náà eruku máa wà lé wọn pẹ̀lẹ́ ìtumọ̀ ìsìnkú gbogbo àlọ́ tó wà máa pa fún ọ torí pé ìwọ náà ń kọ́ tẹ́lẹ̀ náà sáfù tálákà lọ wà àtẹ̀yìn olówó wọn á ní jàǹkáwọ̀ kan ṣe kí nìkẹ́ jàǹkáwọ̀ òkunlé rẹ̀ náà ni torí ẹ̀ wọ́n ti kà á kún kọ́mọ́ntì kékeré ni. اللهم لا ينفع بخير إلا أنت ولا ينفع الشر إلا أنت ولا حول ولا قوة إلا بالله ثبت àdìsí tó mú wa kò fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n ọ wá lórí pé tí irú nǹkan báyìí bá ṣe yẹn sọ bá wọn kò fẹsẹ̀ rìn lẹ̀ àwọn ará ìjọ fẹsẹ̀ rìn lẹ̀ tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé jàmá irú nǹkan tó bá ti ń sọ nǹkan púpọ̀ púpọ̀ láwùjọ èèyàn ẹ rí i pé èèyàn sáni wọn náà in one way or the other wọn náà bẹ̀rẹ̀ sí ní wò pé àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n pẹ̀lú ìmánì àti bọ́lọ̀mọba dúró la ó fi máa ṣe kí ni máa ti dáná ẹ wá kíyèsí o tá a máa ń sọ rọ́bìṣì tá a máa ń sọ nọ́ńsẹ̀nsì pèsè kí wọ́n wá pé ọmọ àdúgbò wájú wọn kékeré ní ìgbọ́dọ̀ jẹ́ pé kí wọ́n má ti nǹkan ní ṣe kó rò pé yíwa ẹ̀ kò sí tọ́kàn wọ̀ wọ́n kàn máa bá normal life tẹ lọ ni gẹ́gẹ́ bí ọba kan wọ́n ní ìgbà tí àwọn Yorùbá wọ́n sọ pé àwọn kì í jẹgún àwọn kì í jákàlà kí á ní òsè tó bá jẹgún àkọ́kọ́ ní Islam kọ̀tọ́kọ̀ jẹjẹkùjẹ o òfurufú yìí wà torí gbogbo ẹyẹ náà ti délé kánná ti fi sọdẹ o ànábì sọ̀rọ̀ bá aṣọ lálẹ́ ẹ̀gbọ́dọ̀ sí kíni ẹ̀gbọ́dọ̀ jẹ àmọ́ Yorùbá lẹ fún kíni wọ́n jẹ kí wọ́n á ní tó kí wọ́n má jẹgún làwọn wá dìbà yìí ní yorùbá lẹ́kùn àwọn gbà pé tí a bá jẹgún aburú ó sìn àmọ́ àwọn náà mọ̀rú ẹ̀ wọn ò má burú tó lè sìn àmọ́ a kì í jẹgún o a kì í sì já kàlàmọ̀kù tọ́ wọn á lọ bá yẹn òun wá wọn á ní kó lọ bóun wá àwọn pẹ́pẹ́yẹ àwọn pẹ́pẹ́yẹ tó tóbi tó wọn á ní kó wọn bọ̀ ṣe wọn kó wọn yan wọn kó dùn dáadáa tó wọn kó gbogbo àwọn ìṣèyí jọ ọlọ́ọ̀fẹ́ ti pàtì fún wọn wọn á gbé ẹran kiriwo kiriwo síwájú kálukú tó kálukú jẹun wọn jẹran wọn yóò. ọba òun nìkan wá jẹkúnnukún ó gbé pẹ́pẹ́yẹ fáwọn èèyàn jẹ nígbà tí wọ́n á jẹ àtẹ̀wọ̀n fún ọ náà ẹran ló ní kùnú ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n á gbé odidi adìẹ náà tó tó kù hmm, á tó gbóra ìsìn gbogbo láti fà eléyìí eléyìí tó ní kálukú jẹ ẹran wọn yóò dáadáa ni. tẹ́ ẹ mọ ẹran tẹ́ ẹ jẹ báyìí àkókò sì sì lò pé bóyá àwọn èèyàn yẹn ó kó àwọn gbónúkún jẹ òun ló ajẹ pẹpẹ yẹ tó wá ń tẹ mẹran tẹ́ ẹ jẹ báyìí wọ́n wá fi yé wọn pé pẹpẹ yẹ lẹ́yìn jẹ o òun ló ń jẹ gbónúkún tẹsí wọn kó pósìtì ó ló ń jẹgúnnugún láti ọba ẹsì dẹ́jà rẹ̀ àwọn bàbá wọn náà yìí jẹ́ kúnnukún wọn náà yìí jẹ́ kúnnukún kí ni ibi ṣe ni àwọn bàbá wa ọba pẹpẹyẹ lọjẹ òdò ń bá kú àwọn tó jẹ kúnnukún àwọn ò wọn ti sọ pé ẹnu ara yìí lẹbọ ẹ̀ńdọ́jẹkùnukùn kan òǹbẹ láyé ara rẹ̀ ti fẹ́ ká ẹ̀jẹ̀kùnukùn ká ẹ̀jẹ̀ irọ́ lásán ẹni tọ́jẹ pẹ́pẹ́ yẹ tó pè ń gbónukùn olókùn. ó túmọ̀ sí pé ẹ̀kọ́ tó wà ń bẹ̀ yẹn òǹkéńgbà táwọn bá sọ pé lápèjúwe ẹ̀ gbọ́dọ̀ wẹ́sẹ̀ ìjọ kìnnìkan padà ṣe kìíní kájọ kìíní kájọ ṣe pé kàtó ọba rẹ ọdọ tó gbogbo ẹ lólókù kú kẹ wọ ọtẹ mọ lọsùn wáyà kẹjọ oyè yín gbogbo rọmí tẹ sọ láì kọpẹ ni o àbí òye àhà tí ìlà ẹ̀kọ́ ti dánilẹ́kọ̀ọ́ ń kó àwọn èèyàn lẹ́sìn báyìí tó ọmọ ṣàlàyé fún wọn pé àhà nínú Islam kò síjọ́ tá a lè ṣe kíni tá a lè wẹ̀sẹ̀ torí kò síjọ́ tá burú ò kò síjọ́ tí dáadọ́ ò kíni tí ò àti mọ̀ pé bídà bá bá ṣe yàn ọ̀dọ̀ ta ní ti wá ọ̀dọ̀ ọlọ́ báburú náà bá sì dé ọlọ́wọ́ bá náà tòkè wá ti gbé wá kú kẹ̀kẹ́ àtọ́sẹ́kẹsẹ́ rí àbí òye yín kórópó yé ẹ̀mí lọ́wọ́ ẹ̀yẹ tó èèyàn ní sọ máa ń tẹ̀ bí a tà ní pé ọlọ́wẹ̀ òun gbé tẹ lónìí ó ń tẹ̀sí fọ́dọ̀ níta ló wọ́n kọ̀kọ́ já sí àbí òye wa subhanallah alhamdulillah wala ilaha illallah allahu akbar ẹrù pẹ̀lú ọkọ náà torí ọjà tọ̀tàn pọ̀ ògbẹ́ ẹni tí máa ń pọ̀ pọ̀tọ́ bá rú bá létí rẹ̀ yóò tún lẹ̀ ọjọ́ ìbò ti ṣe jẹ́ ìrìn tó wá gba ìranù gbọ́ ìranù mú. tọ́ wọ́n ní wọ́n gba ẹ̀gbẹ́ wáyé wá. Wa látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n kò fẹsẹ̀ rinlẹ̀ òun náà lè ta ti wí yẹn wọ́n ní wọ́n sọ nípa ohun asán lásán lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àwọn àpèjú ìdààmú àyè faqala ahsanuha al-fa'l la taruddu muslima èyí tó lóore jù ní ríran kan rí ká máa ran kan kí dáadáa ní ọ̀sẹ̀lẹ̀ sáwà dáadáa ní ọ̀sẹ̀lẹ̀ sáwà dáadáa ní ọ̀sẹ̀lẹ̀ sáwà. káwọn márùn kan pé aburú tí wọn wù yín ọsẹlẹ. فإذا رأيت من الطيرة ما تكره tí nǹkan kan bá wá sí ọ lára ohun asán tó bá rí nǹkan aburú kan tó bá sí ọ máa sọ ibi allahumma la ya'ti bil hasanati illa anta wa la yadfa'i sayyi'ati illa anta wa la hawla wa la quwwata illa illa bik ọ̀rọ̀ yẹn dáa púpọ̀ ṣùgbọ́n kò fẹsẹ̀ kò fẹsẹ̀ rìn ṣùgbọ́n ìgbà tó yẹ pé àdúrà rẹ̀ ọ̀fùlàn àdúrà ìwọ gan alára tó bá gbèdè lárúbá ó lè ta àdúrà tí ò wá látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìyẹ sẹ́lẹ̀ títúmọ̀ rẹ̀ bá ti dá àkọsá ní tí ó kò sì wí àbí ẹ̀yẹ wa tó irú eléyìí náà àdúrà ni ṣùgbọ́n tó máa ń ṣe òní lẹ́mìí pé ọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìyẹ tó ti wá ṣùgbọ́n àdúrà títúmọ̀ rẹ̀ dáa ni ó sì ń bẹ lọ́nkọ́ lọ́wọ́ gbà ìwọ ọlọ́run la ya'ti bil hasanati illa ant kò sẹ́ni tó lè mú àwọn tó rẹwà wá báyìí àfọlọ́ wala yadfa'u sayyi'ati illa ant kò sẹ́ni tó lè jẹ àwọn abúlídàánù kù lọ́dọ̀ wá àfọlọ́ wala hawla wala quwwata illa billah àwọn ò lágbára kan àdágbára kan àdọ́gbọ́n kan ní àfi tọ́lọ́mà fún wa tẹ́lẹ̀ ìjọba ètò tó tẹ̀lé kí tó sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam náà fẹsẹ̀ rìn náà wà nínú ọ̀rọ̀ sí كعب الأحبار وكان يهودي تقبل أكبر إسلام ما هو رسول سويلين هنا يسعدي إيكي ما سويكي اللهم لا طير إلا طيرك ولا خير إلا خيرك ولا رب غيرك ولا حول ولا قوة إلا بك والذي نفسي بيده إنها لرأس التوكل وكنز العبد في الجنة ولا يقولهن عبد عند ذلك ثم يمضي إلا لم يضره شيء إليه يرى كعب ní ìdájọ́ ọpọdọ ànábì ló ti wá ó ní tí wọn bá sọ fún wọn lọ kò sẹ́yẹ kan o tó tayọ ẹyẹ rẹ̀ kò sí ẹyẹ kan tó tayọ ẹyẹ rẹ̀ bíi pé a sọ pé kò sí ẹnì kan tó lè dá fàbúrú sí i kò sẹ́nìkan tó lè dá sí aburú sí i wala khayra illa khayru kò sì sóore kan tó yàtọ̀ sí sí wọ́n lọ kò sẹ́nìkan tó lè dá sóore sí i wala rabba ghayru kò sódò àkàn tó yàtọ̀ sí wọ́n lọ wala hawla wala quwwata illa billah àdọ́gbọ́n kankan àdá agbára kan ní àtọ̀sí ìṣọ́lá fún wa ó lóun fi ọlọ́run ọ̀fẹ́ lọ́dọ̀ rẹ̀ ìpele yìí ó ń sin ní pẹpẹ ọ̀rọ̀ ẹrú nínú àlùjànnà ẹrú kan ò sì ní sọ nígbà tí èrò pé nǹkan asán lásán lè mú kí àbúrò sí ọ kó wé kó sì máa lọ nígbà tó rí tèrò àbúrò yẹn fẹ́ mu tí ó sì ti torí tiẹ̀ dátọ́ fẹ́ ṣe dúró bí kan sọ fún àwọn ìrìn àjò ìjọba wọ́n á rò àwọn bá ṣàdúrà yẹn ó sì gbọ́dọ̀ so wọn làwọn ewu ẹsẹ ọjọ báyìí ó rò wọn á wò pé à ah, ṣé wọn á pọ̀sẹ̀ sí márùn ẹn wọn bá lọ wò tó tó bá lè ṣe ẹjọ́ bẹ́ẹ̀ sí yẹn nǹkan kan kò ní ní lára ṣùgbọ́n kì í sọ̀rọ̀ anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lẹ́yìn rẹ̀ àbá tó ń sàlàyé fún wa nípa àlànà anabi Muhammad sallallahu alayhi wa sallam nípa àlá ọlọ́run àmọ́ máwọn èèyàn lálàá anabi sọlọ lọ àti sọlá sọ pé ìdí anabi tán ntòsẹ́kù ni àlá òdodo àlá òdodo tọ́lá wọn máa fún àwọn ẹrú rẹ̀ lódodo lá lẹ́gbẹ̀ẹ́ òní lálàá pé nǹkan tẹ̀lé àdúgbò tẹ̀lé bẹ́ẹ̀ ló ti lálàá sòtúmọ́ eléyìí bó ti ṣe rí òun kò tó láti máa dì má kò sì tó láti máa mọ́kè nínú rẹ̀ nínú ìlànà àwọn ahlu sunnah wal jama'ah wọn kì í mú dájọ́ látara àlá wọn yìí sì kọ́ bí wọ́n ti tẹ̀sìn látara àlá nítorí pé àlá tẹ rí yẹn tó bá jẹ́ pé ábà máa kan sọ pé àlàyé dáná fi sallallahu alaihi wasallam ṣe nípa ẹ̀sìn náà ajẹ́ kò tí ì pé nìyẹn pé kò tí ì pé nìyẹn torí ẹ̀ lálàá wọn lọ kẹ máa yẹn náà fi la báyìí lóru tí ó sì wá látọ̀dọ̀ anabi muhammed sallallahu alaihi wasallam asopọ ọlọsàpọ ara rẹ nítorí tí n ta kù sí kọrọ gbóyè wa tẹlẹ nísìn wọn sọ fún ọkọ ọládùn àgàn lójú àlà wọn á ní sọlẹ máa tí wọn sì ní kó wọn kọ àwọn èèyàn àwọn á ní sáwò nígbà tá a wá gbọ́ ariwo kọjọ àwọn àdúrà tó wà nínú súnà dídé àṣírí kù gbogbo ẹ wà pẹ ọgbọ́n tí wọn gbọ́ ọgbọ́dọ̀ ọlọ fún yẹn kọ ọmọ bàá di ọ̀daràn tọ alátẹrí yẹn ọbẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó lọ wọn bá pálí dọkẹ pẹ̀lú kí wọn máa mọtòmá rẹ wọn lè rọ ó sì ń bẹnu ọjọ́ ẹgbẹ́ kúrúǹtù ni wọn bọ bá rọ irọ́ lọ́rọ̀ fún ọ àmọ́ kò ní sàlàyé tó kúrúǹtù lọ aláwo lọ hmm, àkíkà lọba máa dúró àbí òye wa hmm. torí ẹ ọ̀nbẹ nínú àwọn ẹrù ọlọ́run tó lọ́n sànù kẹ́kọ̀ọ́ lọ́n ti sànù ànábì yàkó alayhi salam pẹ̀lú kọ́lọ́n ọba fún lálàárọ̀ bẹ́ẹ̀ ló sànù ọmọ rẹ̀ ànábì yusuf alayhi salam torí ẹ ńgbà tó sọ fún bàbá rẹ̀ tó lọ́n lálẹ́ ó ń rí ìràwọ̀ mọ́kànlá oòrùn àti òṣùpá. رأيتهم لي ساجدين mo rí kí gbogbo wọn forí balẹ̀ fún mi. ọ̀lẹ́ yẹn bọ́lẹ́ lẹ́dọ̀kùsọ́ lẹ́dọ̀kùsọ́ rọ̀kìyàtà alẹ́ ẹ̀kọ́wẹ́tì má sọ aláyè o má sọ fáwọn ọmọ ìyá rẹ o subhana allah nítorí wípé inna ash-shaytana yajri min ibni adama majra ad-dam. ọwọ́ tí ṣètánì ti ń sáré lára àwọn èèyàn kẹ́gbẹ́ jẹ́ ṣe ń sáré ni ó sì gbàgbé bí bàbá kan náà ló bí àwọn torí pé àwọn náà lè máa lárọ́ wọ́n sì máa túmọ̀ rẹ̀ ok kí ló lórí lárí ra àwọn àti kí ni oòrùn àti òṣùpá tẹ́ wọn kó kéré sí wọn oòrùn àti òṣùpá ok kí wọ́n ní wọ́n ṣe fún ẹ wọ́n ń forí balẹ̀ fún mi nì kódà kéésì tí orí wọn kọ́kọ́ kàn kù igi mú wọn ti kọ́kọ́ kàn níwọ̀n rondo yìí shamsu alqamar bàbá àtìyá wa àbí bẹ́ẹ̀ kọ́ ahada ajara kó kaba àwa ọmọ ya àwa ọmọ bàbá rẹ àbí gbogbo wa forí balẹ̀ fún ọ̀rọ̀ lórí <laughs> wọ́n yíyọ aláǹgbọ́ ńlọ́pàá wàhálà bá nàbí yusuf àrẹ ìsìlá èyí tí bàbá ń sọ ti ń sá fún lọ́sẹ̀lẹ̀ tí yorùbá ti sọ wọn ní bá a ṣe yọ ọsọ là á yọ ọgbọ yorùbá ẹsẹ rọra sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ kíkẹ nìkan kan má gbọ́ náà ti yọ gbọ yorùbá yìí ni wọn ti ń wò kófì àfi ká pa ọmọ yìí o àní fẹ́ wà láyé ńjọ́ dáhà máa forí balẹ̀ kọ́ máa tó fi ronú káwọn lọ sọ sí káwọn lọ sọ sí fún wọn lálàá mà rọ ẹsùn mọ̀ká làánà làánà fi Yusuf rọ tọ́lọ̀ fi ṣe léèyàn ńlá ní mẹ́sùn. sọ́bẹ́ náà làánì Ibn Sirin nínú àwọn olùmọ̀ àwọn tàbí'ì ọlọ́wọ́n bá fún lálàárọ̀ ó ní ìmọ̀ nípa bí ń rọ àlà torí ẹ̀ ó ní tírà kan tí wọ́n pè ní Qamusul dictionary àlà tó bẹ́ẹ̀ sì máa rọ àlà tẹ́bùnù sèré bá ń kà ń wo ń wé pé tó bá rí nǹkan báyìí nǹkan báyìí ló jẹ́ rí pé kéka ṣe ata máa tá yẹn bóyá ìgbà táwọn tó sì mà táwọn bá wọ́n lè túmọ̀ rẹ̀ sí báyìí nítorí gbogbo ọ̀tá rẹ̀ ọgbà torí pé ó di àtàmọ́ wọn lọ àti òsè fìbọ́jú àti òsè fìbọ́jú sáwàlálà ẹnu gan tá táàbọ̀ à ń rọ́jú tó bẹ́ẹ̀ ló di báwọn ọ̀tá rẹ̀ tó wọ́n lè rúkẹ́ àti bẹ́ẹ̀ ló àbí kí wọ́n sọ pé á owó rẹ̀ ọ̀pọ̀ torí pé ata ọmọ ń pọ́n àyè fa kọ́bẹ̀ yẹn bá sẹ̀ ń pán ó túmọ̀ sí gẹ́gẹ́ ni owó ti wà lọ́wọ́ rẹ̀ ló àwọn tó bá mọ̀ pa àládọ́ mọ̀ túmọ̀ rẹ̀ bọ̀ mọ̀ ń pa rẹ̀ ọkàn yìí kàn rí sí epo rọ́wọ́lé òun pẹtrólù wá rí à ilé ìlú tó lọ. àwọn kan ni. ní à ó ní owó torí kò ní gold láyé sí i. gbogbo orú bàbá wọn owó túmọ̀ sí gẹ́gẹ́ yẹn ọba mọ̀ kéèyàn ọba mọ̀ sí dáadáa. bá ti rí dáadáa tó wàá rí dáadáa kó gbé ẹ lọ torí pé tó bá ti sọ fún yẹn ńkọ́ yọ̀tẹ̀ ẹni tó bá rí dáadáa ló lè sọ fún yẹn ẹni tó bá ráì dá kó fètè mété ọlọ́run ò ní jẹ́ ọ̀sẹ̀lẹ̀ yóò sì ṣàdúrà pé kọ́lọ́run má jẹ́ ọ̀sẹ̀lẹ̀ kò sì ní ṣẹlẹ̀. النبي محمد صلى الله عليه وسلم هو أنه حديث تفسرني لا تدور وني الرؤيا الصالحة من الله على دادا تدور gbogbo àlá dáadáa kí dáadáa ṣẹlẹ̀ sí mi mo rí dáadáa dáadáa ṣẹlẹ̀ láyé ìlọsíwájú dé máwọn èèyàn àtọ̀dọ̀ ta ló ti máa wá Allah. wal-hulmu mina shaytan àlákàlà bá ti túmọ̀ rẹ̀ lónìí torí àti orí àti hulmu àlá náà ni àwọn ọmọ àná ti sọ pé àlá dáadáa ajẹ́kọ́ pósítì rẹ̀ kọ́ òní wọ́n dà pọ̀ ní. àlákàlà ńkọ́ àtọ̀dọ̀ ta ló ti máa wá látọ̀dọ̀ àṣẹ fáwọn. فمن رأى رؤيا يكره منها شيئا torí náà nìkẹ́ni tó bá fi lè lála kan tó ń bẹ̀rù kankan nínú nítorí àbí tí nǹkan kan nínú rẹ̀ bá lọ́kàn jẹ́ fàlẹ́yàmfọ́sù àníyẹsàárì ìdàlẹ́sàárì kó tú atẹ́gùn bí ẹni tutọ́ sápá òsì rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wàá tu atẹ́gùn bí ìgbà tó ń tutọ́ sápá òsì rẹ lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́ta tó bá ti jí nìyẹn ntọ́sí ènìyàn pẹ̀lú fọ́ọ̀mù ọwẹ́jọ́ bọ̀ ọ̀rọ̀ aláwọ̀ kù o wàá tu tóktóktó bí ìgbà tó ń tutọ́ atẹ́gùn ló tutù. wọ́n lè dá awọ́d billahi minash shaytan kọ́ wa sáàdì ọlọ́run níbi àbúrò àṣetán a'udhu fẹ́yìn náà hàn lọ́dọ̀gọ́rọ̀ aburú yẹn òní ní ọ̀la òní tẹ̀lẹ̀ nítorí sẹ́niyà o ìdíkọ́ àlọ́ máa bá bàbá kan àbá kan lè má mú kan irọ́ kan fẹ́ máa bá rọ́ kin tó eléyìí jaba wọlé ayé kọfẹ́rù bí ha àhàdẹ́nì tó gbọdọ̀ sọ fẹ́ni bọ́dì torí pé kí lórí àìdá tó gbọdọ̀ sọ fẹ́ni bọ́dì wọ́n irọ́ ọ̀rọ̀ ìyá hasana tó فليستبشر kótónú kótónú sí gbígbé dáadáa ń bọ̀ wá tẹ̀lẹ̀ sọ. ẹni tó bá rí rere kótónú sí gbígbé dáadáa kọ́ ọ̀ ń bọ̀ wá tẹ̀lẹ̀ sọ. wala yukhbiru biha illa man yuhib kó tí wọ́n lọ sọ́fẹ́ ní kọ́ọ̀dì àfẹ́ tó bá nífẹ̀ẹ́ sí. bó tilẹ̀ jẹ́ tó afẹ́ la mọ̀ àwọn ò lè tó fẹ́ wa. sáà tani tí wọn fẹ́ yín tí yóò kulẹ̀ fọlọ̀ ńlọ sọ fún un gbọ́dọ̀ mo máa di aláǹgbá tó ta kùn délẹ̀ tá a mọ̀ pé ní oorun mo rò pé yé wa eléyìí ọ̀kan wọ̀ torí pé aláǹgbá tọ́ta kàkà náà bínú bá ń rún tá a mọ̀ ní torí ẹ̀ wọ́n lọ́ọ́ kó nífẹ̀ẹ́ rẹ̀ wọ́ sọ fún kò sí wàhálà tọ́ Ànábì sallallahu alaihi wasallam àdéhìí fẹsẹ̀ rìn lẹ̀ àdéhìí tó tún tẹ̀lé náà fẹsẹ̀ rìn lẹ̀ ọsọ fẹ́ ni tó bá lálàárí aburú ó lálàárí ti ń sẹ̀rù ó lálàárí ti ń bà lọ́kàjẹ́ anabi kpala tẹ ẹni ẹsẹ hawal anjẹmbe ẹlẹdi gánà àrẹ ẹgbẹ tó fi lélẹ̀ tó fi lálàá burúkú yẹn yìí mi ẹgbẹ ọ̀tún ló fi lélẹ̀ tó fi lálàá burúkú yẹn nísìn papòdà kò yí tẹgbẹ òsì sẹ́mi pé nǹkan tó ṣe ń bẹ̀ yẹn wàá ti kọ́kọ́ ṣe bá a ṣe wí wàá tú sápá òsì rẹ lẹ́ẹ̀mẹ́ta wàá sì wá ìsádi lọ́dọ̀ ọlọ́run níbi aburú àṣetán òsì ní sọfẹ́ níbọ̀dì wàá yí sápá òsì rẹ apá òsì lọ wà tó fi lálàkàlà yí sápá ọ̀tún rẹ. sànàbì pa aláṣẹ bá a wà á mọ̀rọ̀ hu anyọ̀sọ́lé sànàbì ní kò sì sọ̀rọ̀ àti yẹn pẹ́ dìde lẹ́ẹ̀kan náà lọ sàlọ̀ aláìsí sọ̀rọ̀ àti tọ́ anábì kpala ṣe kó ṣe nǹkan márùn ẹni tó bá rí àyíká kó tu atẹ́gùn bíi ẹni tutọ́ sápọ́ọ̀sì rẹ̀ alákọ̀ọ́kọ́ rẹ̀ nítorí náà mọ̀ sọ fún gbogbo mọ̀ ńlá làkàlà nù mọ̀ ńlá làkàlà bóò ni màálù lè yàn ti já làkàlà torí yorùbá lẹ́kọ̀ọ́ ó lè ní màálù lè o náà ẹ sọ fún wa yorùbá náà lẹ́kọ̀ọ́ kó ni ní màálù lé ọ sí dálàkàlà ó ní màálù lé òun wá ń fò kiri kó tún lé ọ adúgbò ẹgbọn lọ kó o di ẹsẹ kéde kó ọsà má lọ yòówó ni ọmọdé àwọn tó fẹẹ gbowó lọ́wọ́ ẹ ẹrí káwọn babaláwo tó máa polówó nu rédíò gángan gbé a ah, pẹ̀lú kọ́ dáadáa kó o tún màálù lé ọ lójú oorun ọmọdé ṣé pé kọ́ bá bá ọkọ̀ náà balẹ̀ náà mọ̀ yóò máa wá wa kú wa ká bákan náà ẹlòmíì wọn lè sọ pé ọlàlà ọlàlà pé kí ni kó o rí bọ bá rí bọ tó kó o sùn ní abẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn dédá fún jọ o ò sùn gbogbo àwọn nǹkan ní òbọ̀ tẹ́ bàjẹ́ nbolo tí lóore bọ́ ní sí látòrí àjà ni àbí látòrí bẹ́ẹ̀ ni yóò tún máa kọ́ láti ṣé ara ọmọ ẹ̀ dùn ó kí ó ni àló ń sùn ní kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. so wọ́n wá sọ gẹ́gẹ́ dàrú ìwọ náà bá ti kọ́ ọ̀gbádùn mọ̀ wọn àti bàbá kan tó ń bẹ lóṣogbo àtúkúrò bàbá kan lábẹ́kúta àtúkúrò bàbá kan ah, ah! mo fi ibà lórí aláìlá ànábì yẹn tó wáyé ẹlòmíràn wà lọ pé ah ẹgbẹ́ ìfọ̀nàbí ìkọ̀ọ̀mọ́ ara alákàlà tó ń la wọ́n mọ̀ lágbá tó wàhálà tí wọ́n pọ̀ lóko mọ́. lóko bá sọ pété ànábì ò ní ra wàhálà rẹ̀ ẹ sọ wọn pé ikú náà ni yóò kúkú yẹn ju wàhálà rẹ̀ sí ọ̀rẹ́ láì. tọ́ àkọ́kọ́ wàá tún sápá o lẹ́ẹ̀mẹ́ta ẹlẹ́ẹ̀kejì yẹsẹ̀rí ìbòmìnira yìí ní ṣẹ́ńtọ́n yọ̀ọ́ta di ọlọ́ọ̀ni bí aburú àṣẹ̀tọ́n ẹlẹ́kẹta alẹ́ yóò fẹ́ràn bí ha àhàdá pé kò gbọdọ̀ sọ fẹ́ni pọ̀jù wá fi ètè méjì wá tètè déédéé síbí ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu èdúró ọ̀la ìtọ́lá tó bá ti pàdé ọ̀rẹ́ rẹ̀ kan yóò hàn mọ́ kọ́ọ̀lù mẹ́mórì rẹ̀ pé kí ló wà nù rẹ̀ tí ń ti sọ̀kọ́ rẹ̀ everything mo ti sọ ọ̀rọ̀ ìtọ́sẹ̀lẹ̀ ń jẹ́ mọ́tọ́ ìtọ́sẹ̀ mọ́tọ́ ókè ìtàlájúmọ́ lálùú. gbogbo títètè ayé rẹ ní ọ̀sán fọ́ rẹ̀. on return ọ̀rẹ́ ò ní sọ tiẹ̀ fún ọkàn máa gbọ́ ni hmm. Hmm. ẹ̀yin yín fún mi àwọn ni yára bọ̀rọ̀ lọ́ra mi yóò bá lẹ tó ń ju torí ẹ kéèyàn sọ ẹnu burú sọ ẹnu bákan náà أن يتحول عن جنبه الذي كان عليه ويكو لك توا توفي لا لا كلا لا كان أن يقوم يصلي قد لقوت الصلاة تين بعد سبب àlákàlà yẹn òní ní ọlára kọ́dà gbogbo tó ṣe yóò ti àbúrò yẹn dànù táà ti tan arẹ́dì láti ṣe bẹ́ẹ̀ nígbà tó lálàkàlà tó tu tó ta ó tó fi dá tó ti sọ fẹ́ nìkan kan tó yí kú lẹ́gbẹ̀ẹ́ tó wà tó ti bí ó ti sọ láti lọ́mọ pé tipátipá gan ló fi ṣe wítìrì ló tún á máa ti dé ṣe sọ láti fún ọlọ́run kórí ọ yóò kú kórí tí ọ yóò ti dáàbò bọ ọ̀sẹ̀ ògbóró yóò sì fọ́n wàhálà sí náà láyé torí pé ẹni tí máa ń wà sí ìyọ́ sànà ẹni tí kò bá sànà rẹ̀ kí ló ń wá yẹn wàhálà tọ́. àdéhùn yìí báyìí. àwọn olùmọ̀sọ ẹgbẹ́ ó fẹ́ sẹ́rin lẹ̀. wọn lànà bí sallallahu àti wasallam sọ àlẹ pé ar-ru'ya ala rajulin ar-ru'ya ala irin ta'irin ma tó àbọrò. فإذا عثرت وقعت ولا يقصها إلا على واد أو ذي رأي حديث يبين ó ní anabi sallallahu alaihi wasallam sọ pé aládẹrí yẹn ala rajulin tí èèyàn bá lá aládẹyìn lá yẹn ó dà gẹ́gẹ́ bí ohun tó ń fò lọ ni o ká sọ pé àlà rọ́jòlín kìí ṣe tọ́ irin àlà rọ́jòlín tọ́ irun wípé àlá lórí ẹni tó là ń ṣe ló dà bí ẹyẹ sẹ́wọ̀n kó fò lọ ni máa lẹ́nu tó àbọ̀r lókun ìgbà tí bá ti rọ̀ especially tó bá já làkàlà bí ìgbà tẹ yẹ tó fò lọ làlá ni àmọ́jọ́ tẹ ẹ bá ti rọ wakọ̀ ẹ̀ yọ sẹ̀lẹ̀ ẹ bá ń rọ àlá mi tó bá ti lè burú ni wọ́n bá rọ sí yọ èèyàn gbọ́dọ̀ sọ àyàfi fẹ́ni tó máa rọ má sọ àlá rẹ̀ àyàfi fẹ́ni tó máa rọ́ tó sì ní làákàyè torí tó bá gbà burú náà ni tó bá lọ túmọ̀ rẹ̀ sá burú òun sáwọn pété yẹn báyọ̀ àmọ́ tó bá fẹ́ni tó ní làákàyè kò wọ́n sọ pé ẹjẹ́ àwọn máa fẹ́ lọ́nfà gbogbo dáadáa yìí kọ́lọ̀ kó dé ká nípìn bẹ̀ gbogbo àìdá rẹ̀ kọ́ sọ wa kọ́ là wà ń bẹ̀ kọ́ má jẹ́ kí tí wọ́n gbéjọ́ gbé dàrú fìyà kálukú sinmi àbá ọgbọ ọmọ mi ó sì mà láàárọ̀ lòdù tòlọ́ á sọ títèsí aburú tàlà rẹ̀ kó sínú kí náà ṣẹlẹ̀ aburú yẹn ṣẹlẹ̀ sí balùwẹ̀ ọba mi. Umar ibn al-Khattab radiyallahu anhu nígbà tí wọ́n bá sọ fún báwọn lálàá kan nítorí wọ́n máa sọ ní pé Allahumma in kana khayran falana tó bá ṣe rere ní lágbájá yìí rí járí o. وإن كان شرا فلعدونا tọ́ka burú lórí àwọn ọ̀tá wa ní ojú ọ̀sẹ̀ kò ní túmọ̀ kò ní rọ̀ kankan fún wa sẹ́wọ̀n pé ń bẹ́ ọ bàbá ńlá ká ẹ̀ lẹ́yìn kan bá ti ní ẹ bá ń rọ àlà kò ní ti wọ́n sá sọ ọ́ à bàbá mọ fẹ́fẹ́ gbọ́ ni ẹ̀yin nìkan náà mọ sọ fún ọ̀dọ́ bó bá jẹ́ rere ní ìgbẹ́ náà lọ́sọ̀ yìí ọlọ́sẹ̀ wọ́n ní ọ̀rọ̀ tó wọn alátó wọn pa nàbí sallallahu alaihi wasallam sọ pé ẹnikẹ́ni tẹ́nìkan bá tó bá sọ àlátò ńlá fún kó sọ fẹ́ni tí ó ń sọ àlátò ńlá fún yẹn pé khayra rere ní ọ̀sẹ̀ rere lórí mo rò wa ká má máa tanra wa rere lórí ó lè lọ́wọ́ mọ nǹkan kan kò burú ọ̀ọ́dá kan mà kò burú èèyàn náà ní ẹ máa kankan ní ẹ̀dá kan sẹ́wọ̀n kó ń lo lódò torí tí wọ́n bá lọ sọ abúlé tó wà nù àlàtọ́ la fún sẹ́wọ̀n kéde ẹ bá hmm. wọn lànà bí sọlọ lọ àdìsọ là ń tún máa ń sọ fẹ́ni tó bá lálàá síwájú kó tó rọ àlá rẹ̀ fún pé xeyìrán ra ẹyìká rere lórí o lẹ́yìn rẹ̀ ni ọ wà sẹsẹ rọ fún un abdulrazak sanaani ọgbà ẹgbà ọ̀rọ̀ aláti ọ̀dọ̀ mẹmàr láti ọ̀dọ̀ ayub láti ọ̀dọ̀ ibnu siri sẹmọ kó náà là ń sọ fún yín ibnu siri àgbà olùmọ̀ nípa àlọ nípa àlá àlárírọ ó ní abubakar ní sadiq radiyallahu anhu tó bá fẹ́ rọ àlá fún yàn yóò sọ ibi tó bá kó dodo bá ní àlá rẹ o ajọ pé nǹkan báyìí báyìí báyìí ọ̀sẹ̀. sẹ́wọ̀n kí lẹ́yìn na nàbáyọ̀ tó nù tó bá kó dodo bá là láàrin pé nǹkan báyìí báyìí báyìí ṣe lè jẹ́ máa ṣe nípa àlá lẹ́yìn rẹ̀ wọ́n wá sàlàyé fún wa nípa ẹni sádàáwò bá ṣe nípa ìròyìnròyìn ìròyìnròyìn ń láàmú àlá ó tún ó ó tún ní jáde ńlọ ìbà mùsíbà tó irú àwọn wọ̀nyẹn àwọn ń bọ̀ lórí wọn. tọ́ ẹlòmíì aláàtì ẹ̀ ọwọ́ atún ní nǹkan mi lò torí kọ́ lálàá pé òun dìyàn òun dìyàn lóko àtọ̀bẹ̀ ẹ̀kọ́ nígbà tó ti ṣe pé gàrí lọ́wọ́ àwọn gbàtílẹ̀ wa mọ́ kó tó wọn bá àjẹkù yẹn lẹ́nu tẹ̀lọ́ bẹ́ẹ̀ fọ̀ kí lẹ́rù pé ṣẹlẹ̀ ń bẹ̀ náà ní yorùbá lẹ́rù kí ni ṣẹlẹ̀ táwọn àyè ẹ táwọn àyè nìyẹn tọ ní yorùbá lẹ́rù nu nítorí kó o ṣe ní islamic lẹ́rù òní kó o béèrè lọ́dọ̀ àwọn ará ilé rẹ̀ kó o declare state of emergency tala ni náà nu tó láyà tí nù mí ló ń jẹ lójú wọn ọmọdé mi lóyún ló ń jẹ báwo tí ẹ bá jẹwọ lẹrọ àbí òye yín mo rò pé tó o bó ti kọ́kọ́ da lérú nù náà wàláyé àwa kọ́ la fún yín ló àwa máa lò yín nígbà tẹ̀ ìsọmọ nígbà tẹ̀ ìsèjì nígbà tẹ̀. ó ti wá hàn fún ó ti àti ọ̀pá àwọn ṣẹ̀yà fíìmù àjẹpítì ìbá ti sàwọn ará dé rẹ̀ àjẹpá àwọn ṣàyàtì torí kẹlò míì tó ní wọn mọ lóúnjẹ lójú oorun ìyàwó rẹ nìkan ọbẹ fi hàn kó sá lọọfù rẹ náà ni sá lọọfù rẹ náà lọọfù rọ ni lóúnjẹ lójú oorun kó ní o fi pa ni irọ́ lásán ó ti wá hàn sí ọ sára lé rẹ ayẹ kó túnra mu wàá tún ara rẹ mu nítorí pé ìnáṣẹ gbọ́n náà lè fún màálù fẹ́ dàkẹ́ lóògùn àdúgbò tá a pé àwọn kan ní ń rẹ kó òró ń jẹ gidi jẹ àwọn tó bá jẹ kó nù ara àdìgbò tì làwọn ojú oorun wọn mọ wá wọn mọ fún jẹ wọn mọ fún ọlẹkọ jẹ wọn mọ fún gbogbo bìbí jẹ kò o bá jẹ pé oúnjẹ jẹ sàlàbíà náà àbúrò jẹ kó o sùn náà kó tó fún ọ. Hmm, ọ lọ sínú ẹgbẹ́ àwọn ọ̀daràn kan tó ń jẹ ìwádìí ti wọ ẹnu rẹ tiẹ bọ́ọ̀lù torí ẹ àtẹnujẹ kọmọpá wa ọ̀pọ̀lọpọ̀ ọgbà míì náà gbogbo àti ń jẹun lójú oorun náà òun náà bọ́bá ti róúnjẹ wọ́n tó gbé kọ́ máa jẹ́ yóò ti kọ́ bọ̀ hmm, tọ́ irú ẹlẹ́yìn wa túnra mú wọ́n máa sàlù alákòóso wọ́n máa ka àwọn súrà sánà sọ̀rọ̀ lọ́wọ́ àti sẹ́lẹ̀ máa ń kà sùn ayatul kursi qul huwa allah mẹ́ta qul a'udhu rabbil qul a'udhu rabbil falaq mẹ́ta qul a'udhu rabbin nas mẹ́ta wàá ti sọwọ wàá fi pa gbogbo ara rẹ látòrí délẹ̀ gbogbo tọ rẹ bá tó wàá ṣe bẹ́ẹ̀ lẹ́mẹ̀ta wàá rí kó sàlọ alákòótó sùn wàá ṣe àwọn àtikáwọ. اللهم بك أمسيت وبك أصبحت وإليك المصير اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في دنياي وأخراي وفي أهلي ومالي اللهم آمن روعاتي واستر عوراتي واحفظني من بين يديك ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقه وأعوذ بعظمتك أن أغتال من تحتي وسيبي تتسكما وتسي الله وبواتك الصم نواد الصم لين صم لوت صم لوت صم لوك صم نسالي كيلو تكما tòwá nígbàgbọ́ pé bẹ́ẹ̀ náà ni ọlọ́run bọ̀ sọ ọlọ́run bọ̀ torí pé Ayatul Kursi ẹni tó bá ń kà á ṣáájú kó tó sùn lam yazal alayhi min Allahi hafizun hatta yusbih olùsọ́kan látọ̀dọ̀ Ọlọ́run kò ní yé wà lọ́dọ̀ rẹ̀ títí tí ó fi ti ta yìí. bákan náà tó bá kí àyà méjì ti ń bẹ ní parí Suratul Baqara kàfàdá méjèèjì tó. tó ń torí délé tó bá ti ń ṣe bẹ́ẹ̀ yẹn wà lọ ó wá nínú hadith wípé ẹnikẹ́ni tó bá sàlù àlàkótó sùn tí ilẹ̀ bá mọ́ ìgbà tó sùn yẹn màlẹ́kà kan sùn pẹ̀lú rẹ̀ náà sọ̀ búra rẹ̀ tílẹ̀ bá wà mọ́ màlẹ́kà á sọ pé allahumma ighfir li fulan fa innahu nama mutafakkira wọ́n lọ́n forí ní lágbàdo àtòrí tó sùn ó sùn pẹ̀lú àlùwàlá tó gbogbo eléyìí wọn máa jẹ sọ fún wa lójú oorun wa tó gbogbo àwọn ẹni bú wọn rí i pé sọnà mẹ́ẹ̀ eléyìí jẹ bẹ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn òròyìn rẹ̀ tó ga jù fi ìsọ rẹ̀ tó nípa owó ojú lọ wá wá kó ti dáadáa fún ti dáadáa orílẹ̀-èdè wa nàìjíríà tí ọ̀rọ̀ rẹ̀ tó mì lòpòlòpò ọlọ́run ọba wa kọ́ba wa tó dáadáa ọlọ́run ọba wa kó má sẹ́rù bà wá nínú rẹ̀ kó má jẹ́ kárí pákáleke ó ń bọ̀ lókè ó ń bọ̀ lókè ọlọ́run má ọlọ́run ọba wa òun náà ló máa ń fún yẹn níjọba ó máa ń fẹ́ni tó ó máa ń gbẹ́ni tó bá fẹ́ ó máa ń gbéga ó sì máa rẹni tó bá fẹ́ sílẹ̀ òun kan lọ́ba tó ní ìjọba àbí ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára lọ àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó fi àwọn olórí ire so lórí fún wa àwọn olórí ire ló yẹ pé tí wọ́n bá dépò olórí wọ́n ò jẹ́ kí ìlú kó tu àwọn èèyàn pátáléke kò ní ráyè bẹ́ẹ̀ àtẹ̀jẹ̀ sílẹ̀ ló ti nǹkan àgbàgbé irú àwọn olóríire bẹ́ẹ̀ ni kọ́lọ́ fi sùn lórí fún wa. àwọn ẹgbẹ́ pé a máa pa àyàn kí nǹkan máa dàrú ká má rẹ dọ̀fi lórí òróǹro ni làwọn fi síwájú ọlọ́run má jẹ́ wọn débẹ̀ lọ. ọlọ́run ọba kọ́dà lójú àlá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àlá tá a sọ báyìí má jẹ́ orí làwọn lórí àga mọ́. ọlọ́run ọba wa kọ́ sàánù wa kó tún wa lò so a máa bẹ lọ́n kọ́ lọ́n fún aláwọn olóríire tó ti bá wọ̀ sọ fẹ́ni kankan tó kọ́ lọ dìbò kọ̀rọ̀ pé yé wa kẹ́ wa gba méjèèjì yẹn a sọ fún fẹ́ni kan dìbò àbáwọn àbẹ lọ́n kọ́ lọ́n fún wa ní àwọn olórí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك wọn là lá dáadáa dáná bisalòlá àbísọ ìsọpọ ọ̀dọ̀ Ọlọ́run tó máa wá tó ní ṣe pẹ̀lú mùsùlùmí nìkan ni àbí ẹni tó ṣe mùsùlùmí gbogbo wọn máa lálà wọn máa lálà mùsùlùmí lè lálà dáadáa káfíìrì náà lè lálà dáadáa káfíìrì lálà dáadáa kò sẹ́ẹ̀rì tó ní kò lè lálà dáadáa ó lè lálà dáadáa pé islam lọ́nà tó sì gba islam àìmọye tó gba islam àbẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ ẹ

lórí kúfúrú tó ń sè. wọ́n ní sábà rán àwọn kò fà ọ́ ẹgbẹ́ ògbó àti ẹ̀rọ akọjá pèpè wọn máa ń bá yẹn lọ́kàn jù táwa lè fẹ́ náà pé wọ́n lọ àwọn eléyìí náà mà náà bọ́ọ̀lù mùsùlùmí dáadáa dáadáa ìbáná bí sọ̀rọ̀ bá àdùn sílẹ̀ mi náà àdúrà rẹ̀ nípa ọlọ́run máa ti kọ́ mi sẹ́yìn náà láyà rẹ̀ ọlọ́run máa ń bọ̀ ọ̀nà mọ àwọn èèyàn torí fún ọmọ ọmọ bẹ́ẹ̀ náà làwọn náà máa ṣàdúrà gbogbo gbà pé ọlọ́run ọba àti Islam yí àwọn kòtìrì pọ̀ lọ́nà kó o sì mú wọn sí gbogbo olùdó wa jẹ so eléyìí ọ̀pàdà ìwọ ọlọ́run ti fẹsẹ̀ tí wọ́n á rìn rẹ̀ lórí Islam ọkọ̀ àdàtà ìdá tí a máa tẹ̀mí ní mùsùlùmí gbàmí wájú ọgọ́ba pẹ̀lú wa ní múmi gbogbo eléyìí wọn bẹ inú àdó àtọ ẹgbẹ́ ọ tẹrí gbogbo dáná fi sọ̀rọ̀ máa lè sọ̀rọ̀ ọkọ wa orí ńlá ni tí ẹ bá ní ma ní ìjọ ni tá à ń bẹ láyé tí a máa bẹ mú jọtọ bá gbẹ̀yìn wa wa níbi ni mọmi mọmi so wọn nítorí pé Islam láti sáyé iye máa ní láti rà lùtẹ̀ náà torí ẹ̀ ló sọ pé já máa bẹ láyé mùsùlùmí gbẹ̀mí wa lọ́dọ̀ bá pẹ̀lú àníyàn ọ̀nà táwọn ọ̀pọ̀lọpọ̀ tá ń kú ní ìsìn táwọn ọmọ ọ̀pẹ mùsùlùmí ni mùsùlùmí ni bẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ máa ṣe kàkàkàkà pẹ́ sábẹ́ ti sọ láti fún wọn lára àdéhùn òkìdé tó gbọ́dọ̀ lè dá àbọ̀ lè jẹ́ kí níta nínú bí àwọn àwùjọ ti tọ̀ sí nìsín báyìí táà ń pariwo táà ń wí nìsín báyìí tọ́pọ̀lọpọ̀ yín mú ẹ̀rí pé nígbà tó bá kú tán jọ́kìnrin jọ́kìnrin jọ́kìnrin àwọn sákàlẹ̀ wá ní pé mo lọ ẹ̀sìn pé a tá a ti kí ni sí pé àwọn olólogbo ni fọmọ àwọn ẹ̀ so àwọn òsì ní ìgbàgbọ́ táwọn fẹ́ gbà torí rẹ̀ lọ tòró náà ó níbi tó gbórí táwọn ọkọ̀ sí torí èèyàn ni wọ́n sọ gbígbá náà fi kọ̀kọ̀ torí ẹ̀ àwọn àdúrà yẹn pàtàkì tí wọ́n lọ gbogbo àti wọ́n bá wà láàyè já wà nígbè ní mùsùlùmí jọ́sọ̀ bá ti gbẹ̀mí agbẹ̀mí wa nígbè ní mọ́mí pẹ̀lú ìjẹ̀bù ìgbà mọ́ náà ti kí àgbẹ̀ jù láwùjọ. àkọ́kọ́ ni pé ìgbàdọ́nà ọba wa tó sọ̀rọ̀ ẹ má ṣe kò sọ pé يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهم سؤال الله إذا كنت مسلم ما فيها شيء جنرال ما فيها شيء so tí wọ́n á sọ pé ẹ̀ ń wá sí bẹ́ẹ̀ sáré wọ́lọ̀ mu ẹ̀pà oníkàṣe olúwago ọ̀lànà rárá kò sí kí ni a fẹ́ máa fi láti ní bàdàrò ẹ̀jẹ̀ yé wa o èyí kọ́ lọ́wọ́ fòfò rẹ̀ mí ọlọ́wọ́ fòfò ọtí lọ́wọ́ àti rẹ̀ à ṣòro ìjọba ẹ̀ ní bàdàrò ní fìdí ẹ̀yẹ ẹ̀ kàtó gbé ẹ̀gbọ́n kàkàtà lọ́wọ́ náà wọn gbọ́ pé kìnnìkan ìyá ìyá ẹ̀kọ́ ẹ̀ bá dárò tó ẹ̀kọ́ ìyá kékeré ìyá lọ́nà tó ẹ̀kọ́ ìdárò ìyá lọ́nà kò ní ọ̀nà dùá wọn jù ọlọ́run ti kọ́lọ̀ wọn kẹ̀ tani sàgbà wọn sàgbà fún ajáde àwọn àbá àtẹrìn lẹ́lọ́ọ̀lù àní sẹ́pè àti sàgbà fún so àmọ́tẹ́ bá ń ṣàdúrà pé ọlọ́run ọ̀kẹ́ torí kó kú mùsùlùmí kejì gbogbo àná àmọ́ pé gbogbo ẹ̀ wàá sọ di símbù àrùn àdéhùn fi hàn pé kò kì í nà kò kì í lè káàkiri o àmọ́ kẹ́ máa ẹ gbogbo náà máa ti kò kì í nà kò sí sẹ́lọ̀ wọ́n yọ ọ̀dọ̀ ọjọ́ yẹn gẹ́gẹ́ bí ọlùdé wọ́n yọ ọ̀dọ̀ ọjọ́ yẹn gẹ́gẹ́ bí ọlùdé bí ìjọwọ́ ọ̀sọ̀ntọ́ fẹ́ sọ kó lè yé ni ìjọwọ́ wọ́n yọ ọ̀dà táwọn lọ́jọ́ torí hmm? hmm. wọ́n fẹ́ lọ bí wọ́n fẹ́ lọ lọ́jọ́ náà àwọn nípa ọmọ wà wọ́n tún á kàn án lówó ọjọ́ yẹn kò sí wàhálà àbí òye wa sí wàhálà lẹ́yìn náà ìbéèrè kan wà sí ẹnìkan tẹnu máa ń tẹnu ó ti ń béèrè lábéèrè sẹ́ni tó máa ń ti ń béèrè béèrè lábéèrè ẹ̀rú máa báyìí tí kò máa ń jẹ́ pé wàtúwàá ọ̀nbẹ̀yìn náà là. torí pé ṣètò ọ̀dẹ́rẹ́ ó burú bàjẹ́ àti táyà tí wọ́n bá ti focus lórí special issue ìtọ́nà òkú sọ lábẹ́ ẹ ẹjọ́ sà mo fẹ́ mọ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n mo ń fẹ́ kọjá pé mo ń ṣe torí tọ́lọ́ mo tún fẹ́ gbowó ó sì béèrè àtìtọ́ ọ̀nà ó tún ó tún ó tún ó tún tó bá tẹ̀sí ráyè ó tún béèrè rẹ̀ lóòótọ́ ó ní ẹjọ́ sà mo ti béèrè tẹ́lẹ̀ àmọ́ mo ti wọ́ nǹkan dọ̀la sálẹ̀ wá rí nǹkan sògùn àti ká jìnnà fún pé nǹkan lọ ọ̀la wọ́n ti bẹ̀rẹ̀ ìwé ní ọ̀ọ́kà oríṣi bọ́ọ̀n tó bá ti rí yàn mú bí kan ìfẹ́ sọ́lẹ̀. bí ọ̀wọ̀ wọ́n wulẹ̀ sí ti olùkọ́ àbẹ̀ ẹ̀kọ́ ni wọ́n máa ti nǹkan mímọ̀ náà ìbọn tó máa tó tún bẹ̀ ní ṣètọ́nù fẹ́ gbà wọ̀wọ́ lára tí ó fi bá yé ẹ̀jẹ̀ tó bá ìgbéyàwó rẹ̀ jẹ́ lọ́wọ́ àkàdé torí ẹ máa gé ìjẹ́nu tó bá ti ń di léèrè kankan gbogbo gba gbogbo ẹ tíráì láti láti stop ẹ torí ṣètọ́nù ti ń dà láàmú ẹ ìjẹ́nu náà máa wá ń dá lóúnjẹ́ ń dá ẹ̀yin lẹ́ẹ̀ ẹ̀jẹ̀ tẹ̀ ní mà torí pé at the end of the day yóò rí pé ilẹ̀ ń tó lò lẹ́ ń tó lò lẹ́ ń tó lò kó tó wá di kó affect ọpọlọ rẹ̀ dàbò tí lọ́ọ́ bẹ́ẹ̀ lé tí wọ́n ti rán ọ́n á tó máa nà kọ́ lọ́ọ́ fún ìgbà ẹ̀ṣẹ̀ máa ń lọ ilé ìtọ́wà ń bẹ̀ kí a ti sọ ní ẹnì pọ̀jù tẹnikẹ́ni tó wà lórí ìwò lọ́ba tó máa ń rán tẹ̀ mọ́tà ló lọ tó bá jẹ́ pé nínú owó oṣù tiẹ̀ nígbà tó ti rán báyìí àmọ́ tó bá gbogbo lọ́ba fi rán ọ̀yẹ́kọ́ dọ́ọ̀. kọlọpọ yìí wa ọyẹ kọlọ nítorí pé owó yẹn èyí owó díẹ̀ ti wọn nìkan lára mi ẹsùn bá tó tí wọn bá ti lọ gbogbo yẹn náà wà ó ti kí o pé àwọn náà lọ sábà pé wọn á ní jẹ mùsùlùmí nìkan àwọn mi náà nígbà náà ti máa ìwà ti fẹ́ mọ̀ owó òdòdó kan ní ìpè sẹ́yìn kọ́ mẹ́ bẹ̀rẹ̀ lọ́ràn lọ àwọn ẹni sájà fún wa wọ́n ní kí làwọn fẹ́ fi rìwọ́ọ̀dù wọn pẹ̀lú owó òdòdó yẹn bá tọ̀tọ̀rí ẹ̀sùn kọ̀ọ̀kan lọ títí kọ́nà tó wọ́n dà àwọnú على البر والتقوى ولا ti bá lọ tó bá ti àti ẹ̀ dáadáa kò ní ti àti ẹ̀ lọ́nà láti àti wọn táwọn sọ ní pé wà sí ìlànà ìlú wà sí ìlànà ìlànà torí pé owó tẹ̀lé ẹ̀ ti kó lóbi níkà yẹn wọn á lọ sí hajj sépò owó náà yẹn lọ sí hajj ní ló dáa ní àbíkẹ́ ti sẹ́kọ̀ ọmọ nìyẹn tó ti wọn náà fà ẹ̀rí kó lílé tó ti dáa òkèlè tó ti òkèlè ilẹ̀ lẹ́ gbogbo àwọn ilé tẹ́tẹ́ kẹ́ dálẹ̀ káwọn ọmọ ọlọ́mọ orí tẹ̀ ẹ̀ dálẹ̀ ẹ̀rọ alẹ́ ẹ̀ràn wọn lọ mọ́kà ẹ̀ràn wọn lọ mọ́kà ẹ̀ràn wọn lọ mọ́kà mọ́kà yìí ṣé ọlọ́run sọ pé kí wọ́n rán mi lọ ni àbí màá ní sàbọ̀ ọ̀hà ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ tó bá lágbára ọ̀ lágbára kí ni wàá ní subhanahu wa ta'ala alhamdulilayi